kí ẹ lè mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ ìbínú gẹ́gẹ́ báwọn kan ṣe lérò lánàá bí kò ṣe ọ̀rọ̀ ẹ̀rí ni. ohun lè le pẹ̀lú ẹ̀rí ẹ̀rí tá a bá mú wá ni kó yiri wò má wò pé ohun le. ọ̀rọ̀ kan sẹ́ni wá fi kún lánàá wípé àwọn náà wòye sí pé lójú tàwọn ṣe bí ìgbàgbọ́ tiwọn ni pé kí wọ́n ṣe àlẹ́ ìsàlámù fún Mirza Gulam Ahmadu a ṣe gbà wọ́n láàyè rẹ̀ kí wọ́n ṣe é ńgbò ga sí pé nǹkan tí gbàgbọ́ wọn tó pa wọ́n láṣẹ nìyẹn. mo lérò pé àwa tá a bẹ́ńbí lánàá a gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ní àbámọ̀tì sọ pé kí wọ́n má ṣe àlẹ́ ìsàlámù fún un nígbò gasi pé nínú ìgbàgbọ́ ọtí wọn sí Mirza Gulam Ahmadu nìyẹn wà. mo wá fi àwọn àlàyé lánàá àwọn àlàyé yẹn nítorí pé ó ti bọ́ sí ọwọ́ ọ̀parí. mo tún wá fẹ́ tún sọ báyìí. ní àkọ́kọ́ náà ìgbàgbọ́ tiwọn sí Mirza Gulam Ahmadu òun ni pé tẹ́ bá ti dárúkọ rẹ̀ kí wọ́n ṣe àlẹ́ ìsàlámù fún un àbá wọn jiyàn lórí ìyún ìgbàgbọ́ wọn nìyẹn àbá wọn jiyàn lórí rẹ̀ kí ni ìgbàgbọ́ tàwa náà. àbáwò nígbàgbọ́ ni kí ni ìgbàgbọ́ titi wa náà tí ìgbàgbọ́ ìjọ amadíyà bá jẹ́ pé ìgbàkigbà tí wọ́n bá ti dá kọmíríza gulam ahmadu wọ́n máa ṣe àlẹ́ ìsàlámù fún ìgbàgbọ́ tiwọn nìyẹn kí ni ìgbàgbọ́ àwa mùsùlùmí ní abala ibẹ̀ yẹn ìgbàgbọ́ àwa mùsùlùmí rèé gbólóhùn aleyhi salam lọ́dọ̀ àwa mùsùlùmí ọ̀wọ́ ẹni tó bá jẹ́ ànábì ọlọ́run nìkan àti òjíṣẹ́ ọlọ́run la máa ń ṣe é fún. ọ̀wọ́ ẹni tó bá jẹ́ ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run la máa ń ṣe gbólóhùn náà fún tabadakọ̀ ànábì Adam a sọ pé alẹ́ ìsàlá tabadakọ nuhu a sọ pé alẹ́ ìsàlá tabadakọ anabi ibrahim a sọ pé alẹ́ ìsàlá tabadakọ musa a sọ pé alẹ́ ìsàlám tabadakọ isa a sọ pé alẹ́ ìsàlám tabadakọ anabi suleiman a sọ pé alẹ́ ìsàlám. Ta a bá dárúkọ bàbá Dawud a sọ pé aleyhi salam ta a bá dákọ bá dárúkọ anabi Yakubu anabi Yusufu a sọ pé aleyhi salam Yakubu ló bí Yusufu anabi Yakubu anabi ni anabi Yusufu anabi ni ta a bá ti dárúkọ wọn a sọ pé aleyhi salam ta a bá dárúkọ anabi wa Muhammad sallallahu wa a lè sọ pé àléyìí sàlámù fóun náà àbí ká sọ pé àléyìí sọ̀láàtù wà sàlámù àléyìí sọ̀láàtù wà sàlámù yẹn náà a lè wí fún ádámà a lè wí fún ibrahimu a lè wí fún ànábì musa a lè wí fún ànábì musa a lè wí lórí okò ànábì isa gbogbo àléyìí sàlámù àléyìí sọ̀láàtù wà sàlámù lọ́dọ̀ àwa mùsùlùmí gbólóhùn náà ó wà limited in use for the prophet and the messengers of Allah alone. Bákan náà nínú gbàgbọ́ àwa Mùsùlùmí ni wípé ẹnikẹ́ni tí kìí ṣe ànẹ́bí Ọlọ́run ẹnikẹ́ni tí kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run tó wá bẹ́ẹ̀ tó pèrè bẹ́ẹ̀. nǹkan méjì lẹ̀sìn wa sọ pé ká máa sọ tá a bá ti dá akọ tiẹ̀ ẹnikẹ́ni tí kìí ṣe ànábì àlọ́ọ̀ lọ́dún àwa mùsùlùmí tí kìí ṣe ànábì àlọ́ọ̀ nínú Quran tí kìí ṣe ànábì àlọ́ọ̀ nínú hadith tó sì sọ pé ànábì àlọ́ọ̀ ní òun. tó sì ń sọ pé ànẹ́bí ní ohun. Eh, ẹnikẹ́ni tí kìí ṣe ànábì Allah nínú Islam ẹnikẹ́ni tí kìí ṣe ògìṣẹ́ Allah nínú ìsìláàmù tó bá kílèmù ẹ̀ nǹkan méjì lẹ̀sìn sọ wípé ká máa wí ní gbólóhùn fúru ẹ̀ níbẹ̀. nǹkan àkọ́kọ́ tó onítàn bá ń bẹ láyé tàbí ò sí láyé tá a bá ti dárúkọ rẹ̀ a máa sọ pé alikazab tá a bá ti dárúkọ rẹ̀ a máa sọ pé alikazab ìyẹn ni pé mirza gulam ahmad al-Kazab alikazab al-Kazab. ok torí ilẹ̀rọ̀ náà ń pèrè lánàbí ọlọ́run tó bá ti gbọ́ ọ̀rọ̀ mi tí mo sọ nípa ilẹ̀rọ̀ ilẹ̀rọ̀ fún ara ẹ̀ náà gbà pé ànábì ọlọ́run lòun ògìṣẹ́ ọlọ́run lòun whoever claims prophethood lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá ti ń dárúkọ rẹ̀ a máa fi alikazaabu a máa fi kún un a máa fi alikazaabu a máa fi kún a máa fi alikazaabu kún ìtumọ̀ alikazaabu ní kí ni òpùrọ̀ ògbólógbòó òpùrọ̀ náà ń pè ní alikazaabu ògbólógbòó fún wípé Mirza Gulam Ahmad ó kílèmù pànẹ́bí ọlọ́run lòun ó kílèmù pé ògìṣẹ́ ọlọ́run ní òun ó kílèmù kọ́lọ́ ń sọ àwọn tíra sánmà kalẹ̀ fún òun lẹ́yìn alukùránì ibikíbi tá a bá ti ń dá ọkọ Mirza Gulam Ahmad a máa pè ní Mirza Gulam Ahmad al ìyẹn jẹ́ ení ló fi ká sí pé tá a Islam nínú àwọn tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ṣáájú tiẹ̀ wọ́n ń pè nìkan ní àlè aṣíwádù tá a bá ti dá akọ tiẹ̀ náà wọ́n máa ń sọ pé àlè wọ́n ń nìkan ní musailima àlè aṣíwádù yẹn ara yamani lòun tiẹ̀ tó náà sọ pé ànábì ọlọ́run lòun òbíṣẹ́ ọlọ́run lòun ànábì ọlọ́run lòun òbíṣẹ́ ọlọ́run lòun tí wọ́n bá ti dákọ̀ ẹ̀ lágbàwá mùsùlùmí á sọ pé kí ni o alikazab ògbólógbò wùrọ́ nítorí náà fún wípé mirza gulam ahmadu olùdásílẹ̀ ìjọ ahmadiyya worldwide ó pèrè ẹ̀ lánàbí ọlọ́run ó pèrè lójì sí ọlọ́run ó sọ pé ọlọ́run sọ àwọn tírà kan kalẹ̀ fún òun ìgbàkigbà tí a bá ti sọ̀rọ̀ kàn án láàrin wa a máa sọ pé Mirza Gulam Ahmad al ògbólógbò òkùrọ̀ bákan náà nínú gbàgbà wa mùsùlùmí ó ní wípé ẹnì yòówù tó bá kú sórí pé ó ń pera rẹ̀ ní ànábì ọlọ́run tí kì í sì ṣe ànábì ọlọ́run ẹnì yòówù tí ó bá kú sórí pé ó ń pera ẹ̀ lójìṣí ọlọ́run tí kì í sì ṣe ògìṣí ọlọ́run ní ti òdodo ẹnì yòówù tó bá kú sórí pé ó ń pe ó sọ pé Allah ó sọ àwọn tírà kan kalẹ̀ fún òun náà tó bá fi lè kú lé lórí tá a ti gbọ́ kó ti kú ìgbàkigbà tá a bá ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tá a bá pè ní alikazabu tán a tún wá fi èpè làánà a fi ránṣẹ́ sí i. ní ó di Mirza Gulam Ahmad alikazab la'anatullahi alayhi la'anatullahi alayhi nínú tírà islam tí wọ́n bá dárúkọ musailima alikazab wọ́n ṣàdúrà yẹn fún pé la'anatullahi alayhi èyí ni ìgbàgbọ́ àwa mùsùlùmí ìyẹn ni ìgbàgbọ́ àwọn amadíyà tẹ́nìkan bá wá sọ fún wa wípé ó yẹ ká respect ìgbàgbọ́ àmàdíyà ṣé kò yẹ kí àmàdíyà ó respect ìgbàgbọ́ tiwa náà. jàmá tí ẹnìkan bá sọ pé sẹ́ ó yẹ ká respect ìgbàgbọ́ àmàdíyà nínú Mirza Gulam Ahmadu. ohun táwa náà sọ ni pé ṣé kò yẹ kí ìjọ amadíyà náà rẹ́spẹ́tì ìgbàgbọ́ àwa mùsùlùmí lórí ẹni yòówù tó bá pèrè ẹ̀ lánàbì tàbójìṣẹ́ tó lòun gba tírà lẹ́yìn ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam. nítorí náà sábàdé sábà ni o. therefore tí òfin ọba di ẹ̀yìn láti ṣe aleyhi salam ní ìjókòó dialogue pẹ̀lú àwa mùsùlùmí òfin kankan gbọ́dọ̀ dè wá láti sọ pé mirza gulam ahmad alikazab la'anatullahi alayhi this is in fairness with you èyí ni pé a ṣe déédéé pẹ̀lú yín nìyẹn ẹ̀yin náà sì ṣe déédéé pẹ̀lú wa ìyẹn èyí tún ni wípé ẹ ráìdì wa rightness ló máa jẹ́ ìgún ní gàràgàrà ló máa jẹ́ nígbà tí àyè bá gbẹ ẹ̀yin níjókòó wa láti ṣe àlẹ́ ìsàlám fún mẹ́rìndínláàgùlám ahmadu kẹ wá sọ pé àwọn ò gbọ́dọ̀ ṣe lànàtúlẹ̀ àlẹ́ yìí fún un tọ́ba ga sí pé nítorí ìyún lẹ́ẹ̀fín ní jáde ẹ má jáde mọ́ láéláé títí sọmọ mọ́ríà mo fi dé ẹ má jáde mọ́ láéláé tí èdọ́jọ́ àlè kìyàmọ̀ bí bẹ́ẹ̀ kọ́ option míì tí ń bẹ́ńlẹ̀ fún yín ni wípé alẹ́ ìsàlámù yín ẹ̀ṣẹ̀ jẹ́ẹ́jẹ́ ṣẹ́ẹ́dì gbọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ẹ́jẹ́ alikazabu wàlà anátúlẹ̀ àlẹ́ ìta sọ fóun náà àwa náà ṣe jẹ́ẹ́jẹ́ èwo lẹ fẹ́ múnu méjèèjì ti mẹ́lẹ̀ báyìí. àmọ́kẹ́ sọ pé ẹ máa ṣe ti ń sókè ohun tí gbàgbọ́ yín ní kẹ́ ẹ ṣe sókè ìgbàgbọ́ tàwa náà ní ká ṣe tiwa náà sókè. So bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀sìn tí ń jẹ́ẹ́jẹ́ káwa náà ṣe kí ni káwa náà ṣe tiwa jẹ́ẹ́jẹ́ mo lérò pé ọ̀rọ̀ yìí ó yí wa yékéyéké torí wọn náà wọn lè wá pàdé wọn lè wá pàdé mi. àlàyé yẹn ni mo ṣe lánàá nígbà tá a wá fẹ́ kírun mọ́ gíríbì mo wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà kò wá lọ ní live kò lọ ní live mo wá fẹ́ gbé jáde ní live báyìí mo fẹ́ gbé ọ̀rọ̀ náà jáde ní live báyìí ẹ dákun orí tí mo sọ mo fẹ́ kí kásítọ́dì wọ́n múná lọ o. Now, mo fẹ́ kí a jọ sọ́dí àdìsí yìí àdìsí náà wà nínú sọ̀híù muslim ó wà nínú sọ̀híù libokori ó wà nínú kútùbù sunan inú gbogbo tíra àdìsí ló wà pátápátá pátápátá. Ọ wà nínú gbogbo tíra sunan pátápátá ó tún wá wà nínú àwọn tíra ìtàn ìsìláàmù àmọ́ ẹ̀gbà wa tí mo fẹ́ kà yìí ẹ̀gbà wa sọ̀híhù mùsùlùmù ni àlìbàrọ́hù ọmọ azibu ló gbà wá ó sọ pé kátàbà aliyun ibnu abi tọ́ọ̀lìbì asúlà. الصلح بين النبي صلى الله عليه وسلم وبين المشركين يوم الحديبية láti ọ̀dọ̀ bàrọ̀ wọ máa zibu, kí Allah yọ́nú sí sọ pé Ali ọmọ kọ ìwé àdéhùn láàrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀ṣẹbọ àwọn ọ̀ṣẹbọ Mọ́kà yawmal Hudaybiya ní ọjọ́ tá à ń pè ní ọjọ́ Hudaybiya ọjọ́ wo là ń pè ní ọjọ́ Hudaybiya ọjọ́ Hudaybiya ní ọdún kẹfà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ọdún kẹfà ó ṣẹlẹ̀ ní ọdún kẹfà nígbà tí ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n gbéra láti Màdínà tí wọ́n láwọn ń lọ sí Mákà láti lọ ṣe umura. Uh, ah. distance tí ń bẹ láàrin Mọ́kà àti Mẹ̀dínà ohun tí mo lè fi wé Nàìjíríà ó tó bí Ìbàdàn sí Àbújá tàbí Èkó sí Àbújá ok káwá níyàn gbéra ní Àbújá ó ń bọ̀ wá sí ìlú Èkó ó wá bíi Mòwé ṣẹ̀gbọ́n ti fẹ́ wọ ìlú èkó ọwọ́ adé mòwe wọ́n wá dá pé o ò ní wọ èkó ọ padà sábùjá ni so Udaibiya yẹn very close to Maka ẹ má ti dé Udaibiya yọọ ma wo Maka lọ́ọ̀kan báyìí ni ẹwà dúró ìrìn tó ń tàn tìrìn látàbújá. tó fi débi mòwe àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n gbọ́ pànẹ́bì fẹ́ wá ṣe úmúra ó fẹ́ wá sí lọ́wọ́n ọba rẹ̀ ní mọ́kà ní kàábà wọ́n bá ní kò ní í wọ mọ́kà ní ọdún yẹn pé kó sọ ọ́ di ọdún kejì tí ń bọ̀.